Yes. ilé ẹ̀ ń sọ àwọn ọlọ́fẹ́ pọ̀ lọ́yìn ọ̀gá alágbọ̀n ọ̀gá aláwọ̀n tó ẹ̀ bá kàn ó ní ìwé tí máa lọ pé mi ló kàn tó máa kàn rí nìyẹn dẹ́ ẹ̀rọ bí akọ ẹ̀sán máa fi gbé mi lọ sí UK. ẹ jẹ́ kí àwọn aráalé mọ̀ ní. ẹ káàsán o ẹ̀yin olólùfẹ́ mi ní tilé tó kù lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà orúkọ mi ni Mọ́rẹ́níkẹ́ Aláùsá Sùláìmọ́n kí gbogbo ayé mọ̀ sí màmá ilé kù báwo ni o ṣe wà. a rí bíbá ilé mi sí ìjẹ́ lè ṣàlàyé ohun tí ó gbé ilé bíbá yìí. kò sí nǹkan méjì tó gbé mi dé bíbá yìí nǹkan ìdùnnú nǹkan ayọ̀ láráyé ò gbọdọ̀ bá bínú torí ẹni tó bá bínú ọmọ tuntun ẹ wò mí mọ tó lè ṣẹlẹ̀ sẹ́ni náà òun ló gbébi débi àṣàbí simple òun ló bímọ táwa bá ṣe kó mọ táwa bá ṣe táwa bá ṣàjọyọ̀ ọmọ. lákọ̀ọ́kọ́ kí ni àdúrà yìí fún ọmọ àti fún àṣàbí àti irú èèyàn wo ni àṣàbí jẹ́ sí irú àwọn olóṣèlú. àṣàbí jẹ́ ọmọ dáadáa sí mi ó jẹ́ ọmọ tó ní ìwà ìrẹ̀lẹ̀ sí gbogbo ayé téèyàn kan bá sọ pé òun rí ọ̀rọ̀ àṣàbí láì dáa ayẹ́gbẹ́rúdọ̀ gan-an ó kù díẹ̀ káàtó fẹ́ni yẹn mo máa ń gbàládùra yìí ni pé ọmọ tuntun tó ṣẹ̀ṣẹ̀ bí gbogbo mọ́ ọlọ́run àbàwọ̀ ọmọ náà ọlọ́run àjà sí á jèrè ẹ̀ ní agbára ọlọ́run onímọ̀ sáré ọmọ náà mo ti kọrin fún nígbà tó wà ní orin orin náà jẹ́ ti ṣiṣẹ́ oníkóní sílù gbàǹjo ó má sílù gbàǹjo ẹ̀rù tó ra ẹ̀rù tó rà sílẹ̀ dọ́mọ rẹ má fi lù ú gbà ọlọ́run ò dẹ̀ jẹ́ kó fi lù gbà yín o ọmọ tó rà dé náà ló ń lù alihamdulilayi alihamdulilayi alihamdulilayi ọ̀bìyàlá mi wá dúpẹ́ fọlọ́run ọba tó jẹ́ kí àṣàbí wúre kó sọ̀rí ọmọ yìí àwọn tó bá ń wájú hàn wá ní hàn ní agbára ọlọ́run lákòókò tiẹ̀ wọn ò ní sáré kiri wọn ò ní sáré aburú lórí àwọn ẹ̀gbọ́n wájú ẹ̀ àti lórí òwúrọ̀ bàbá ẹ̀ olókìkí kò tí ì lókìkí o ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni lásìkò ọmọ ìyá tó wá lókìkí bẹ́ẹ̀ lọ ní agbára ọlọ́run ọlọ́run á wá kọ́ bàbá ọmọ náà á kọ́ wọn ṣe ní agbára ọlọ́run lọ́lànà bí mo mọ̀ sí i ẹ ṣe gan kí ni ẹ lè sọ nípa ọkọ arábìnrin àti pé irú ìmọ̀ràn wo lẹ ní fún un.